Ògo Ìgbàlà ṣì ń tẹ̀síwájú pẹ̀lú ayọ̀ ń gbénú mo ti sọ fún yín lọ́jọ́ tòní ìpè ilé agodo kún ṣọṣọ ṣọṣọṣọ ṣe mọ̀ pé ní gbogbo ìgbà tí mo bá ti san àwọn mi tí bá ti sọ sódò ẹja ńlá ló máa ń mú ẹja ńlá òun ló máa ń mú ó dẹ̀ gbọ́dọ̀ mú ẹja ńlá nítorí pé ògo Ọlọ́run ti wà lórí ètò yìí. mo wà nílé agodo lónìí pẹ̀lú obìnrin takuntakun obìnrin bí ọkùnrin tó máa fi ọ̀rọ̀ Ọlọ́run tó máa fi bọ́ wa lónìí àkórí wo la fẹ́ wò gbogbo wa pátápátá la ní bàbá bó tiẹ̀ jẹ́ pé bàbá ẹ̀ ní kókọ̀ jálẹ̀ ilé mi kọ́ ni mo fún ìyá ẹ̀ lóyún ẹ̀ àbí bàbá kan tẹ̀ ní bàbá èèyàn dì sóònù èèyàn lábẹ́ bó tilẹ̀ wù kórí ìbáṣepọ̀ bàbá kan àti ìyá kan òun ni wọ́n fi bí èèyàn nítorí náà gbogbo èèyàn pátápátá ló ní bàbá bàbá mi da bàbá mi ò dẹ̀ dáa àwọn ọmọ mi wọ́n máa ṣe ayẹyẹ wọ́n celebrate bàbá wọn títí títí tó fi máa kú àwọn ọmọ mi tó bá wá nífẹ̀ẹ́ bàbá wọn gan-an wọn á ní bàbá mi ọ̀wọ́n kí ló fà á tí ọmọ fi lè wo ṣùṣù kó pe bàbá ẹ̀ kó ní bàbá mi ọ̀wọ́n kí ló tún lè fà á kí ọmọ wo ṣùṣù kó ní bàbá rádaràda káwa mú wá sí agbo ìgbàgbọ́ tá a bá sọ pé a fẹ́ wo àkórí tí wọ́n ń pè ní bàbá mi ọ̀wọ́n kí ló dé tá a fi ń pe bàbá wa yìí ní bàbá mi ọ̀wọ́n àǹfààní wo ló wà ń bẹ̀ tá a bá mú gẹ́gẹ́ bí bàbá wa ọ̀wọ́n àǹfààní wo ló wà ńbẹ̀ bó ṣe jẹ́ bàbá wa gbogbo ẹ̀ pátápátá la máa máa gbọ́ látẹnu màmá wa obìnrin bí ọkùnrin senior prophetess Fúnmi Kọ́láwọlé aka ẹ̀rí ṣe mí lógo láti ìjọ God of Omniscient Church ní Ìgàndù Agric ní ìpínlẹ̀ Èkó ni wọ́n wà màmá wa ẹ kú kalẹ̀. ẹ ṣeun màmá wa yóò gbénú ire ayọ̀ yín ò ní bọ́ sódò. àmín jésù. ọkàn yín á balẹ̀. àmín. tá bá ń sọ̀rọ̀ nípa bàbá mi ọ̀wọ́n hmm. gidi ni bàbá mi ọ̀wọ́n jẹ́ bàbá pàtàkì ẹni bí ọkàn mi hmm. bàbá tí ò ṣe é yájú sí hmm. ọba tó lè ti gbogbo ayé láyà táyé kò lè fọwọ́ bà tí ò ṣe é dìgbòlù kábíyèsí. àpáta ayérayé ni alábẹ́ẹ̀nú àṣà sí òjì kan wò kan ní ọ̀la kan wò kan yè. kábíyèsí. Ah, tá bá ń sọ̀rọ̀ nípa bàbá mi ọ̀wọ́n àkọlé wàásù wà nìyẹn bàbá mi ọ̀wọ́n ẹni bí ọkàn mi hmm. tábà wo inú ìwé Róòmù orí kẹjọ bẹ́ẹ̀ ni láti ẹsẹ̀ kẹrìnlá títí dé ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ó ní ábà bàbà ẹni tí Jésù képe nígbà tí aago ìgbàlà yẹn di ìṣòro tí ò ṣeé gbé tó ń wò wípé ah èmi nìkan ṣó fi ẹ̀mí mi lélẹ̀ nítorí ọ̀pọ̀ ènìyàn. Róòmù orí kẹjọ ẹsẹ̀ kẹsàn-án ẹsẹ̀ kẹrìnlá títí dé ìkẹẹ̀ẹ́dógún ó ní nítorí iye àwọn tí à ń ṣe amọ̀nà fún. bẹ́ẹ̀ ni àwọn ni a fún lágbára láti bí ọmọ ọlọ́run. láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá hmm. òun ní ṣe ọmọ ọlọ́run. bẹ́ẹ̀ hmm. àwọn ni ó ṣe ọmọ ọlọ́run tẹ́ bá wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún yẹn mà. kẹẹ̀ẹ́dógún fifteen nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù mọ́ hmm. ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ. ẹnikẹ́ni tó bá ti ní Jésù Kristi ó ti gba ẹ̀mí ìsọdọmọ nígbà tó jẹ́ pé ta bá wà nínú ewu takuntakun hmm. tí a bá wà nínú jàkadì a pe ábà bàbá mi á ràn wá lọ́wọ́. ó ní nípa èyí tí àwa fi ń ké pe ábà bàbá. tá a máa fi pe ábà bàbá mi olùrànlọ́wọ́ mi ńgbà tẹ́nìkan bá ń nà mí tí bàbá mi bá dé olùgbèjà mi ló ń bọ̀ wọ́n ní dàdó olè jà ṣùgbọ́n ní àbúrò tó gbójúlé bẹ́ẹ̀ hmm. bàbá mi ní àpáta yérayé tí ò ṣe dojúkọ ọlọ́run àwọn ọlọ́run ni hmm. ọba àwọn ọba ọba tí adé orí ẹ̀ kì í ṣí ọba tí adé orí ó ti wà bẹ́ẹ̀ hmm. bàtẹ́ ò kì í gbó kò sí ṣúmẹ́kà tó ń ṣe bàtà ẹ̀ ọba àwọn ọba ni tẹ́ bá wo ohun yìí Jésù Kristi ló kọ́kọ́ sọ lórí igi àgbélébù òun ni ọ̀rọ̀ yìí kọ́kọ́ jáde lẹ́nu ẹ̀ ah, ìbáṣeṣe kí aago yìí ó ní rọ́ọ́ ṣùgbọ́n bàbá mo mọ̀ pé wà fún mi mi ò tún hmm. gbọ́dọ̀ gbẹ̀mí ẹ̀rù láyè mọ́ hmm. gbogbo ẹ̀mí ẹ̀rù tí ń jayé rẹ lógun ó fi ayé mi àti ẹ sílẹ̀ ah, lónìí. lórúkọ jésù. mo ń sọ pẹ̀lú àṣẹ ẹ̀mí mímọ́ ni. Hmm. lẹ́yìn ìgbà yìí ni paul apostle nínú ìwé mímọ́ yìí náà ló fi yé wa nígbà tí ó kọ lẹ́tà sí àwọn róòmù nígbà ni nítorí náà ọ̀rọ̀ ọlọ́run yẹ̀ ó ní agbára ó mú ju dàkídà olójú méjì lọ ó ń gúnni dépin ìpín ọkọ̀ òun náà ọ̀rá nínú egungun òun dẹ̀ ló máa ń pín ẹ̀mí ní ìyà hmm. ẹ̀mí ọlọ́run ní fi ayé wa sílẹ̀ tí a bá wo inú ìwé yìí ìwé tí ń ṣe máàkù orí ah. kẹrìnlá ẹsẹ̀ kẹrìndínní ogójì mark fourteen verse thirty-five to thirty-six yes. fourteen thirty-five nígbà tó wá jáde lẹ́nu hmm, Kristi. fourteen thirty five. yes. ó ní ó sì lọ síwájú díẹ̀. ẹ tẹ̀síwájú. ó sì lọ síwájú díẹ̀. Mm-hmm. ó sì dojú bolẹ̀ ó sì gbàdúrà pé bí ó bá lè bí ó bá lè ṣe kí wákàtí náà lè kọjá kúrò lórí rẹ̀. ṣùgbọ́n kí ló wí. Hmm. ó sì wí pé hábà bàbá ṣíṣe ni òun ṣíṣe ni ohun gbogbo fún ọ. gbogbo hmm. gbogbo ló ṣeé ṣe fún ọlọ́run hmm. ènìyàn ló ṣòro hmm. fún olúwa bàbá ẹni tí ṣíṣe mi wà lọ́wọ́ rẹ̀ ayé ti jẹ́ ẹkulẹ̀ wọ́n ti òpin kò sọ lóore mọ́ ní ojú ìtàbí tó wà lónìí ọ̀run gbé fàánú gbé ọ dìde mò ń sọ pẹ̀lú agbára àṣẹ wòlíì ìlérí àti májẹ̀mú tó ní bàbá ohun gbogbo mà ní ṣíṣe ènìyàn lẹ́yìn ìṣẹ̀yẹ nígbà yẹn ẹnu ara pé Jésù lẹ́jọ́ hmm. ṣùgbọ́n borí ìṣòro yẹn hmm. gbogbo ìṣòro tó dojúkọ èmi àti ẹ lónìí hmm. ọ̀run á dojúkọ wọn bẹ̀ tẹ̀lé tí a bá tẹ̀síwájú ta ni à ń pè ní bàbá mi ọ̀hún a gbọ́dọ̀ mọ ẹni tí bàbá mi ọ̀hún jẹ́ nínú ìwé Genesis orí kẹtàdínlógún ẹsẹ̀ kínní mo kàn sáré yà síbẹ̀ ìyẹn ni Abrahamu ó ní Abrahamu rìn níwájú mi kí o sì pè é nítorí pé tó bá rìn níwájú mi tí o bá sì pè é èmi là ń pè ní El Shaddai mm. Jehovah El Shaddai ọlọ́run tó ní tó tó tún ní ṣẹ́kù mm. èmi á dá sí ohun gbogbo nínú ohun gbogbo mm. ìwọ tó ń wò mí mo sọ pẹ̀lú àṣẹ ọlọ́run tó jásọ ohun gbogbo nínú ohun gbogbo lábẹ́ ohun gbogbo àti ní gbogbo àsìkò ajásọ ohun gbogbo nínú ayé àgàn ní ẹni wàá dọlọ́mọ olórí burúkú ni wàá dọlórí rẹ ìwọ tí ayé tiẹ̀ ti kọ̀ sílẹ̀ tí wọn kò gba kọjá gẹ́gẹ́ bí ìwé àìsàyà ti wí di ògùn ayérayé ayọ̀ ọ̀rọ̀ ọdún ọ̀pọ̀lọpọ̀ ẹ ṣe mà òun là ń pè ó sọ pé <laughs> tèmi olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ hmm. ayé àtàwọn tó tẹ̀dó sílẹ̀ ìyẹn ni psalm twenty four hmm. ó ní èmi ni mo ní àtẹ̀kún àti gbogbo ohun tó bẹ́ẹ̀ bèrè lọ́wọ́ mi èmi ò ṣe fún yín ṣùgbọ́n nígbà tó dé inú ìwé agáyọ̀ orí kejì ẹsẹ̀ kẹjọ. orí <laughs> ó ní tèmi ni wúrà àti tèmi ni fàdákà. ó ní tèmi ni fàdákà tèmi sì ni wúrà ni olúwa àwọn ọmọ ogun wí. tèmi ni wúrà tèmi ni fàdákà kò sóhun tó ṣòro fún èmi ọlọ́run láti ṣe. ó wá tẹ̀síwájú ní ẹsẹ̀ kẹsàn-án ó ní ògo ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ ní olúwa àwọn ọmọ ogun wí. ògo ti kẹyìn á pọ̀ ju ti ìṣòro. níyìí ni èmi ó sì fi àlàáfíà fún ni. èmi àti ẹ nínú ayé wa làlàáfíà yóò máa gbé táwa ní àlàáfíà ẹnikẹ́ni tó bá ti ní jésù ó ti ní àlàáfíà ìṣòro tó ń dojúkọ ó ṣe gbélé jésù lọ́wọ́. Hmm. bàbá mi ọ̀wọ́n ni ó lè bẹ ẹgbẹ́ o ti sáré sáré o ti kọlu gi ó débi tó ń lọ bó bá ti gbélé jésù lọ́wọ́ àpáta ayérayé ni abẹ ẹgbẹ́rù hmm. rẹ á sọ̀ṣòro rẹ dáyọ̀. Hmm nígbà tí bàbá wa tàbá ní a ice cream á rà fún wa tàbá la fẹ́ bàtà. ó ní ta ni ẹni tó lè béèrè lọ́wọ́ bàbá ẹ̀ tó lè béèrè àkàrà kí bàbá gbé ejò lé lọ́wọ́ kò ní fún lókúta ó lè béèrè ẹja kí bàbá ẹ̀ fún ẹ ní ejò hmm. bàbá mi ọ̀hún ohun tó o bá béèrè ó láti jọ tí mo ti dá yín ẹ ti béèrè ohun kan ẹ béèrè lọ́wọ́ mi èmi ò ṣe fún yín gẹ́gẹ́ bí ìwé John sixteen twenty three twenty four ti wí a béèrè lọ́wọ́ bàbá kí wàá ní àwọn àǹfààní wọn ló wà ní pé kí láti jẹ́ ọmọ bàbá hmm. àgbẹ̀niníjà ni hmm. atọ́sọ̀rọ̀ ẹni amúbànújẹ́ kúrò nínú ẹni amú ìbànújẹ́ yẹn kúrò nínú ẹni. ọmọ bàbá lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Jésù ṣé bí bàbá mi ló nílẹ̀ o kí máa rìn kí máa yan fàlàlà kí máa rìn kí máa yan fàlà mọ́mì ẹ ní sùúrù mo wá ní nítòótọ́ tàbá bá ṣe jẹ́ ọmọ bàbá ká tiẹ̀ wá fojú wò bí ìpínlẹ̀ Èkó yìí ṣe wà yìí kí lorúkọ gómìnà gómìnà ìpínlẹ̀ Èkó Ambode àbí Sanwó-Olú ẹ wo ọmọ ẹ ṣe mọ̀ pé ó lè wò ṣùṣù kó ní ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ padà lẹ́yìn mi mo fẹ́ máa rìn kí n máa yọ fàlàlà nítorí pé bàbá mi àwọn náà ń darí èkó ṣùgbọ́n nípò ọ̀pọ̀ ìgbà wọ́n máa ń kó ẹ̀ṣọ́ rìn ní ṣá wọ́n máa máa kó ẹ̀ṣọ́ rìn ní ṣá ṣùgbọ́n nítorí pé àwa jẹ́ ọmọ ọ̀gá ògo gbogbo ibi tí àwọn yẹn tí wọn ò lè dá lọ láì kẹ́ṣọ́ dání àwa ń lọ àwọn áńgẹ́lì tó ju áńgẹ́lì lọ la bàbá wa ọ̀run ló fi ń tọ́ wa lára àwọn àǹfààní tó wà nínú nǹkan tẹ̀ ń sọ fún wa nìyẹn ẹ bá wa tẹ̀síwájú ṣe rí àǹfààní ti Jésù Kristi tá a tún wá ń sọ hmm. bàbá àwọn èèyàn wọn yóò ju ti bá ṣe ń sọ yìí lọ hmm. ó ju ti àwọn ọmọ Sanwó-Olú lọ hmm. tí àwọn ọmọ Sanwó-Olú bá bọ́ síta tí wọ́n bá ní àwọn ń jáde tí àwọn kan sì lè dá wọn dúró ìbọn lè dá wọn dúró ohunkóhun lè dá wọn dúró bí o bá ti ní Kristi ohun gbogbo ló ní ó ní èmi ni àpáta tẹ́nìkan ò lè dojú sọ kábíyèsí ó ní àwọn ọmọ ọwọ́ àtàwọn ọmọ ìrìnsẹ̀ tó ti jẹ́ ti tèmi ọlọ́run hmm. ó ní ààbò mi kárí ni ẹ wo òwe psalm ninety one ó ní ààbò mi kárí ó ní bẹ́ẹ̀ ni ó ní ẹni tó bá jókòó níbi kọ̀kọ̀ gẹ́gùn ní ọmọgbẹ́ bí ó jẹ́ lẹ́dùnmarè èmi ò fọ ọlọ́run pòun ní àbá tó di mi ọlọ́run ètò ìgbẹ́kẹ̀lé nítòótọ́ yóò gbà mí ní kẹ̀kọ́ pẹ́ẹ́pẹ́ẹ́ yóò máa gbà wá kò ní jẹ́ kí ibi kan àwọn ọmọ Sanwó-Olú tí kò bá sì kún wọn lẹ́sẹ̀ wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti lọ ẹ wọ ọmọ wèrè tí àbúrò kan ò ní ṣe olè sí wọn ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ ọwọ́ Jésù Kristi ni Olúwa tí àpáta tí bàbá mi tó bá gbà pátápátá ẹ̀ṣẹ̀ ló ń kó yà jẹ wá ó ní ikú ni èrè ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ó jẹ́wọ́ bàbá mi bàbá mi ọ̀wọ́n abójútó ẹ hmm. kò ní jẹ́ kí èrà kó rìn èrà sì lè rìn dé ọ̀dọ̀ wa káwa fẹ́ pa ṣùgbọ́n tá a bá ti ní Kristi hmm. ohun gbogbo la ní. òun náà ló fi jẹ́ pé wèrè abímọ. Ọlọ́run tọ́ láìpẹ́ lọ sílé ìwòsàn. màmá màmá màmá màmá mo mọ̀ pé ẹ kó wá gidi gan ni ẹ kó wá gidigidi gan ni ṣùgbọ́n a máa dókè lọ́hùn lókè lọ́hùn tá fẹ́ lọ yìí a ní e, e, eré ráńpẹ́ ráńpẹ́ kan tá fẹ́ wò tó jẹ́ pé òun náà ó máa fún wa ní ìmísí ẹ kú kalẹ̀ Ògo Ìgbàlà ṣì ń tẹ̀síwájú pẹ̀lú Ayọ̀ Ngbénu ẹ má bá.